nígbà tá a bá fẹ́ bẹ ọlọ́run bá wa subhanahu wa ta'ala tá a bá mọ̀ pé wù wá pé bàbá ti ń pe ọlọ́run tá a sì ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ pé tá a ń béèrè lọ́wọ́ ọlọ́run ọba wa kọ́lọ́n kó sì máa fi lé wa lọ́wọ́ àwọn ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa bẹ lára àdúrà àbáwọn ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa wà papọ̀ pẹ̀lú àdúrà wa tá a fẹ́ ṣe tá a fẹ́ kó dọ́dọ̀ ọlọ́run ọba wa inú èyí tó wá pàtàkì nínú ẹ̀ tá tún gbọ́dọ̀ gbéyẹ̀wò pẹ̀lú ara wa ó náà ní hudurul qalb ó ní pé ọkàn wa ẹ̀mí wa a gbọ́dọ̀ jẹ́ kó máa bẹ pẹ̀lú ọlọ́run ọba wa subhanahu wa lásìkò gbà bá ń ṣàdúrà lọ a gbọ́dọ̀ máa ṣàdúrà tá kádùà ló gbà kó wá ṣe pé a kàn wa tọrọ ni àmọ́ wa ọ̀tọ̀ ni tí ń rò ẹnu wa láàfi ń sọ dáadáa ọkàn wa ibi nǹkan míì ní í ṣe ẹnu wa òní ń béèrè òní ń tọrọ nǹkan lọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àmọ́ èyí tí ń bẹ lórí ọkàn wa nǹkan míì ní entirely òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam oni ud'u Allah wa antum muqinuna bil ijaba ẹ máa tàdúà tẹ́lá wá ń ṣàdúrà yìí ẹjẹ́ ó máa dá yín lójú pé àdúrà náà ó ti gbà lẹ́yìn ilé ànábì wa ní wa ẹ̀lẹ́mù gbogbo yẹn lọ́rẹ̀ mà lámàdájú dáadáa annallaha la yastajibu du'a ìgbọ́lọ́run ọgbà ò ní dáhùn àdúrà kan kò ní jẹ́ pé àdúrà kan irú àdúrà wo min àdúrà tó ti bí ọkàn kan jáde ghafilin lah ghafilin lah ọkàn tó ṣe pó ti fọnú fọ́ra láà ọkàn tó ṣe pó ti ṣeré lọ́ntí ẹ̀ ọ̀tọ̀ ní tọ́kàn nírò ẹ̀mí ẹni tó lọ́kàn níkan tọrọ kan wájú ọlọ́run onírú àdúrà tó bá ń jáde láti ibi irú ẹnu báyìí tí ọkàn rò nǹkan míì tí ẹnu náà sì ń sọ nǹkan míì irú àdúrà bẹ́ ò lè níṣẹ́wọ́gbà níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala eléyìí já sí pé gbogbo ẹni tí ó bá ṣàdúrà tó sì fẹ́ ká dúró òun jẹ́ àdúrà tí ó gbà ọkàn rẹ̀ gbọ́dọ̀ máa bẹ níwájú ọlọ́run nínú àwọn àpẹẹrẹ tó náà fi mọ̀ pọ́kọ̀ lóòótọ́ náà ní bẹ wájú ọlọ́run ó ní pé àní máa lọ́wọ́ ká tún ráyè nǹkan mi àní máa lọ́wọ́ ká tún nǹkan mi náà ló ti ń tẹ tẹlifíṣàn lọ́wọ́ ni ó tún òun náà rẹ̀ lórí whatsapp níbi títí ń ṣàdúrà lọ́wọ́ òun náà rẹ̀ lórí facebook níbi títí ń ṣàdúrà lọ́wọ́ òun náà rẹ̀ lórí twitter níbi títí ń ṣàdúrà lọ́wọ́ òun náà rẹ̀ lórí tiktok níbi títí ń ṣàdúrà lọ́wọ́ òun náà rẹ̀ lórí instagram níbi títí ń ṣàdúrà lọ́wọ́ fàánì èyí ṣàjàbùlà gbò ní wọ́n ti wá gbàdúrà rẹ̀ báwọn ọkàn rẹ̀ ò sí ibi tó ti ń ṣàdúrà إجابتين ماذا يبي الله والله سبحانه وتعالى تتخلى عن جميع الشواغل واللواهي وقلت يوبا الدوكارة كون وادو الله سبحانه وتعالى إيوانا أمبت وقفر عليما كون يبيرون كمان إيوانا الله وبابا كوبا وريه ìwọ ọkàn tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká fi bẹ̀wò rẹ̀ kìí ṣàdúrà tọ́ọmọ ṣe tọ́ọmọ tẹ fóònù lẹ́gbẹ̀ẹ́ kan kìí ṣàdúrà tọ́ọmọ ṣe tọ́ọmọ wo tv lẹ́gbẹ̀ẹ́ kan walil asafi shadidi wal huzni al mariri tó lóun jòkó irú wọn ni wọ́n máa sọ ìsìláàmù lẹ́nu wọ́n máa sọ àdúrà lẹ́nu wọ́n máa sọ lọ́wọ́ bá lẹ́nu ìgbà ogún sí àdúrà sàdúrà náà àdúrà náà kúkú gbá sádúrà tọ́rọ tẹ́mi tó ti ń wo Facebook lọ́wọ́ àdúrà tọ́rọ tẹ́mi tó ti ń lọ sórí Twitter tó ń lọ sórí Tigo tó ń lọ sórí gbogbo YouTube tó ń lọ gbogbo ẹ̀ káàkiri mísìlù ààdà láàyè ìsàjì àbúrà ìwẹ̀ ní bá rí báyìí àdúrà rú ẹni bẹ́ẹ̀ ó lè mọ́ ìjẹ́wọ́ gbà ọlọ́mọ́sá ti ní àti ilẹ̀ tí ń ọkàn wọ́n mọ̀ bẹ níwájú náà Allah subhanahu wa ta'ala ẹ wá wọ́n máa nẹ́bí adamu alábòsí ẹ wọ́n máa nẹ́bí adamu oníjàmbá èyàn ẹgbẹ́ ti wà lásán tó bá ti kó fẹ́ bá wa sọ̀rọ̀ àbúbẹ́ tó bá ti ẹ̀jẹ́ kó fẹ́ lọ rèé tọrọ nǹkan lọ́wọ́ wa yóò ló tún wá lágbára àwa wà nípò páwa la fẹ́ ṣe nǹkan náà fún ó wá ń bí tí wọ́n tọrọ nǹkan lọ́wọ́ tí wọ́n bá sọ pé ah, aláàjì ẹ̀dàkùn ẹ̀bùnmi ní ìwọ́n mọ́ aláàjì ẹ̀hẹ́n ẹ̀dàkùn ẹ̀bùn mi lọ́dọ́dà àlọ́dọ̀ yìí ń bẹ̀rù ẹ̀dàkùn irú ẹni báyìí tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ wa níbi títí ń tọrọ náà ní ti rọmọ tí ò rìn dáadáa ní ti rọmọ tí ń tọ̀ sára ní ti rọmọ tí ò wọ́ pátá ní ti rọmọ tí ò wé gèlè ẹ̀dàkùn tí irú ẹni ni ò lè ò kà lára ni kò tún ní máa ṣe jíìsì ẹ̀jẹ̀ ìjáwá wo káwá lẹ́yìn orí fóònù ló ti pè wá ó ti wá sọ fún wa pé aláàjì máa ń pè ìgbàgbọ́ mo ní bùkátà kí mo jẹ́ gẹ́gẹ́ bá ń gbọ́ ẹ̀tí wá baládẹ̀ òkú ìdàkú pé ẹ̀yìn náà ti wá rò pé ọ̀rọ̀ rẹ̀ tó wá ìpọ́tántì ní ẹfẹ́ farabalẹ̀ gbọ́ akúmí já òbá lúlò tọ́ ló bá gbé fóònù ni wo abdulrahman wo lọ gbọ́ mi sínú bá lu ẹyẹ sọmọ ní ẹgbẹ́ káìsẹ̀ bá jẹba kí wọ́n sọmọ ẹgbẹ́ bá ń bú ọbẹ̀ sórí ẹ̀ ayíjìnlẹ̀ lè wà fún olè ìwọ́n mọ̀ yìí gbọ́rọ̀ a ọba ń gbé kó jọ́gbẹ́ tó aláàjì láàrùn gbogbo wá dáwà láàmú ni wọ́n ní sọ wípé tó bá ń fẹ́ bá fi rẹ̀ mí lọ́wọ́ tí ẹ mọ̀ pé àdámọ́ ọmọ ànẹ́bí àdámọ́ kí ni ó jòkó lẹ́ni aláàjì kí ni yóò kọkùnrin lára tó ni walillahi al-masalul a'la àpèjú ọlọ́run bá wá ó wà gbajúmọ̀ ìlọ fáwọn àzọ́nùkùn bí rabbil alamin irú táwọn ò lè gbà gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ó náà láti máa ń lọ ọlọ́run wà bẹ̀ zọ́nùkùn àbí àbòsí ńlá ni àbòsí ńlá ni ìdáwọ̀

ẹjẹ́ wa bẹ́ parọ́ ọmọ mọ́ mi ẹ ń pín ara tí ọlọ́run lẹ́yìn wá ń parọ́ ọmọ obìnrin mẹ́mi ọlọ́run ipa àwọn ọmọ obìnrin lèmi ọlọ́run ọba bí ẹ̀yin ń parọ́ rẹ̀ yín pé ẹ̀yin lẹ́yìn ni àwọn ọmọ ọkùnrin tí wọ́n bá ti wá ròyìn ọlọ́run pé mo mi ọlọ́run níbi ẹ o kí n sọ pé mi ọlọ́run ọba bá bó obìnrin lèmi ọlọ́run ọba yìí ọba wa sọ fóun kóun náà bí mo obìnrin inú rẹ̀ wá ní dùn ọlọ́pàá ọmọ bí o ọmọbìnrin ni zọlọ́wájú hù mùsùwádà wọn wà tàbí ọlọ́run lójú ọmọ ànájọ́ adámọ̀ wà dàrú tí ó mọ̀ pé ah, òun wá bímọ òun wá bímọ ọmọ tí ò bí tí ń kọ́lọ́wọ́ bá tó wá ní àgbọ̀dọ̀ dẹrú ẹ̀wò mọ́ atọkùnrin àtọmọbìnrin ẹ̀dàkùn ìwò ní ìsọmọrí nù méjèèjì fàálẹ̀ kó lè ha tẹ́rí táwọ̀ ò bá lè gbà ẹmọ́jà fi lọ ọlọ́run wa subhanahu wa ta'ala ọbẹ̀ ṣàdúà ọbẹ̀ kádùà rí ó gbà ṣàdúà ní ní ìṣe pọ́kàn rẹ̀ ń bẹ́ẹ̀ àdúà tó tí àdúrà yẹn ní ṣe pé ẹ̀mí rẹ gbogbo ọkàn rẹ gbogbo ara rẹ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà jẹ́ kọ́ ọlọ́run ọlọ́run ọba need the concentration rẹ ọlọ́run ọba need pé kọ́ concentrate pẹ̀lú òun dáadáa ó need kọ́ pẹ́pẹ́ fúrú kọ́ parapọ̀ kọ́ pa ọkàn pọ̀ kọ́ pa ẹ̀mí pọ̀ kọ́ pa gbogbo àlámọ̀rí rẹ pọ̀ pé ìyọ ọlọ́run ọba mi ìwọ lọba tí mo ń pè ní tí mo ti ń béèrè lọ́wọ́ rẹ ọlọ́mọta gbà náà ní kálukú wọn. pàmílẹ̀ ádà nínú àwọn ẹ̀kọ́ tabukata sí níjọba bá ti fẹ́ gba nǹkan lọ́dọ̀ náà Allah subhanahu wa ta'ala ó ní dáwọn afá mọ́ ń pè ní al-ilhah fi du'a al-ilhah fi du'a wa ma'na al-ilhah huwa at-takrar huwa at-takrar ìtumọ̀ eléyìí ó ní pé tàà bá ń fẹ́ nǹkan gbájú ọlọ́run àfi ká tẹnumọ́ àfi tẹ́rí tá bá fọ́lọ́run táà wá ń sọ gbogbo ìgbà

anabi ama dunni ma dua njọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọba allah subhanahu wa ta'ala pataki jùlọ njọ ogun bá dàrí wáyé tógun wá dàrí dé tá anabi wọ àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ee mélòó làwọn sáré yìí mélòó làwọn tá fẹ́ kojú ogun yìí tó wọ àwọn kèfèrí la ilaha illallah ẹ̀sìn ló lọ sálálù yìí ràkúnmí ló lọ sálálù yìí àwọn nǹkan jàǹdàbúrà lọ sálálù yìí anábì òkè táwọn tá a fẹ́ kojú rèé kò sí nǹkan méjì anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì wa bẹ̀rẹ̀ sí ní sàdúà aláhàbìdù ààyè anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó wá tẹnu má dùà rẹ̀ ó tẹ pẹlẹ má dùà tí wọ́n láwọn sáṣà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ìgbà àṣàṣì fi dára nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ìta nẹ́bì fi kojú àṣàṣì dọ́nà àdùá annabi yóò dáa wa dáa dáa wa dáa àwọn àgbà ní annabi sàdùá ó tún wá sàdùá ó tún wá sàdùá ẹ tún wá ń tún ṣe ìwọ pariwo gbádùá rẹ ọbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bó gbádùá rẹ ọwílẹ̀ kọwílẹ̀ méjì ọ̀ṣímọ́ ọwíjọ́ kọwíjọ́ méjì àgúrò rẹ mọ́ ọmọ tẹnumọ́ ní ọmọ tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ títí hatta yaftaha Allahu alayk bó ti ṣí fàyàntọ́ oníjọ́ tí ẹrú ọlọ́run ọba bá ń pariwo kọ ọlọ́run ẹwọ́n pariwo ya Rabb ìtẹnuwa ya Rabb ya Rabb ya Rabb anábì lọ wibe wa bẹ́ ọwá wa bẹ́ yíwá ń lọ bí ẹ̀mẹ́rin òṣèlá anábúwa Muhammad sallallahu alaihi wasallam qala Allah ike labbaika abdi mo ń dá mi sẹ́lùtúrtọ̀ sẹ́lùtúrtọ̀ ó yá máa béèrè ìjọ bá ti béèrè ní fi ya ya ya Rabb ọlọ́wọ́ bá náà sì fèsì lẹ́yìn ẹlẹ́kẹ́ ní pé labbaika abdi ìjọ olóòwò orí mi sọ́rọ́ ti gbégbónà labbaika táà mọ́ ń gbọ́ labbaika Allahumma labbaika táwọn alálàájì mọ́ ń pariwo ajẹ́pẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ náà máa ẹ̀mí èló là ń tẹnu máa la àfá là ń pariwo ẹ̀ síwájú ọlọ́run ọba àmọ́sẹ̀rẹ́ lòmíì àdúà ló kí ó bá tàdúà súkẹ́súkẹ́ ní òkè àmọ́ ní ológun ilé oúnjẹ alábí ilé oúnjẹ mi wò yóò mọ̀ lọ́bẹ̀ ni yóò mọ̀ lọ́bẹ̀ ni yóò mọ̀ lọ́bẹ̀ ni tẹwàá rí mi tó ṣe dé tó bá lọ́dọ̀ ológun ẹmọ́ wọ́n tó bá lọ́dọ̀ ológun tó bá ti complain kìíní ó fún lélẹ́yìn wọ́n bá lò lóṣù kan àà ah, kò ṣe wọ́n tún pààrọ̀ rẹ̀ fún lóṣù kan kò ṣe wọ́n tún pààrọ̀ rẹ̀ fún jẹ́ wípé yóò fi wá di kọ́sọ́mà lọ́dọ̀ bàbá aláwo yóò di kọ́sọ́mà lọ́dọ̀ bàbá jálàbí èyí tí ó tọ̀ lé di kọ́sọ́mà níbi àdúrà lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala àyí ṣe kọ́sọ́mà níbi àdúrà àmọ́ rí ọkọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni kọ́tún bẹ́ẹ̀ náà lọ́la ẹlòmí ìjọ tí tàdáwò àbí àgbákò bá lábá dé nítorí ọ̀rọ̀ tí àdúrà ọ̀yí ṣe kọ́ fúwọ́gẹ́ mọ́ra rẹ̀ abábíwọ́gẹ́ lè kọ́ ní fáyà rẹ̀ pé á ah, àmọ́ pàrọ̀ òun èṣe kọ́sọ́mà ọlọ́run lábí àdúrà ọwọ́ ń pariwo ń ṣàdúrà àdúrà ní ọgbà ìwọ náà àwọn jálàbí àtẹ́sí jálàbí babaláwo àtẹ́sí ìṣàwọn fún ọmọ tàrífàṣù mọ́jọ́ mọ́ ń jẹ́ ọmọ bẹ́rẹ̀ àwọn èyẹ tí mọ́ babaláwo ni anything lásán yóò gbé fòrò ní bàbá kìíní báyìí báyìí lọ́dún ṣẹlẹ̀ olóòtú mọ́ control rẹ̀ tó bá jábọ́ jálàbí lọ́rin kí ṣe kìíníkan kìíníkan ti ṣẹlẹ̀ ìwọ náà kí ló ń jú ọdún ò lè mọ́ consult ọlọ́wọ́ ọba rẹ̀ bẹ́ẹ̀ ìwọ ọwọ́ báyìí

òjò tí ó rọ̀ òjò bá rọ̀ òjò bá rọ̀ òjò rọ̀ débi pé hátà àhábú ayé ṣàfà ánìhùn fún ara tó bẹ̀lẹ̀ gbẹ̀rẹ̀ kùn ẹ bá wa bẹ̀lẹ̀ pé òjò yìí sẹ́ òjò yìí ó ti tó lẹ́yìn pé ọlọ́wọ̀n táàtì fẹ́ pé tá a bá bẹ lọ́wọ́ ọba lé lórí abẹ́kọ́lọ́wọ́ ọba kó gbàdúrà wa abẹ́lúwa wa àwọn ẹ̀kọ́ yìí olúwa mọ́ṣà àbẹ́ni mọ́ bẹ lára wa o kọ́lọ́ sì dáàbò kó jọ ọjà yìí kó mọ́ gbàdúrà ẹ̀kọ́ kan wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد فمن الآداب المهمة في الدعاء إنه àwọn ẹ̀kọ́ tó pàtàkì nígbà رفع اليدين حذو لمنكبين رفع اليدين حذو لمنكبين

ẹ̀yọ́ ajá fún wa lápòjú tí ó jẹ́ kọ́rọ̀ ní òye wa dáadáa ẹjá gbéṣẹ́ ẹgbẹ́ ọmọ nìyẹn ẹgbẹ́ wa ẹni bẹ́ẹ̀ tọrọ nǹkan wa ó wá déwájú wa ní ah, ẹ̀dàkùn ẹ̀ṣàánú mi mo fẹ́ jẹun látàárọ̀ ni mo ti jẹun látàárọ̀ ni àánú òsì àbá àánú òní ṣe àánú òsì ẹjọ́ tí tó bá tún wá dé sí pẹ́wọ́n bá rí kó wá tún náwọ́ rẹ̀ méjèèjì ní báyìí kó tún máa ṣe kó máa jírẹ̀bẹ̀ kó máa yíká ọ̀tún kó máa yíká òsì gbẹ̀dá fún ẹ̀sẹ̀ àánú bèbí ní ń pa mí ẹ̀yẹ̀bá wà nǹkan jẹ kó tún máa ṣọwọ́ ní báyìí kó tún máa ṣọwọ́ ní báyìí kó tún máa ẹ̀rìkẹ́ nígbà tí ó bá ṣe dáàrí kan owó tó ọ̀fẹ́ fún ká lọ rò pọ̀ ní fún lówó tẹ́lẹ̀ ọ́n yóò jáde àbọ̀ ní yóò jáde falilahi ni masalul aala olúwa wa ló wà ní àpèjúwe tó ju ẹgbàá àgbà yìí lọ ọlọ́run ọba fẹ́ rí kọ iyẹpẹrẹ ara rẹ níwájú òun Ah, mọ́jẹ̀ ń tọ́ olúwa wa al-mutakabbir onígbèrágà lọ́lọ́run ọlọ́run ọba fẹ́ ṣe onímọ̀tọ́mọ̀tọ́ ni ọlọ́run ọba ríra ẹ̀ ó sì kàǹkà fóun tó bẹ́ẹ̀ ó wá jẹ́ kí ìwẹ̀ ẹrú náà kọ yẹpẹrẹ ara rẹ níwájú ọlọ́run ọba ìwọ ò lè yẹpẹrẹ fọlọ́run ẹlòmí obìnrin ṣàdúrà wájú ọlọ́run yóò tún wá mọ̀ ṣàkọsàdúrà wájú ọlọ́run ìmí yóò tún wá mọ̀ ṣe kún bẹ́ẹ̀ ọ̀sọ̀ amara láwọn míì tẹ́ pẹ́ra wọn láwọn àfá awọn àwọn olóòtú wa máa sọ̀rọ̀ bí ẹni tí ń kọ̀máàdì ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo jọta àbá bẹ lọ́hùn ẹ jẹ́ wa ká jẹ́ ká ara wa siwaju ọlọ́run àwọn yẹn kan wọ́n fi kún inú rú àwọn àṣejù báyìí ẹlòmí ó bá wá tẹ́wọ́ àdúrà rẹ̀ ọgbọ̀ mọ́kò méjèèjì papọ̀ báyìí meanwhile èyí tá a bá nu súnà nẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wasallam tá anábì ó bá tọrọ nǹkan wájú ọlọ́run anábì àmọ̀jẹ méjèèjì àmọ̀jẹ pọ̀ ni ìjọ tí ó bá jẹ pọ̀ anábì ó mú ẹ̀yìn ọwọ́ rẹ̀ báyìí yóò jẹ alikimba ti ń bẹ lára anábì yóò tì mọ̀ jábọ̀ bá anábì ó ṣe yíò yóò mú ka rẹ̀ báyìí anábì àmọ̀ sallallahu alaihi ọgbọ̀tọ̀ bá ṣàdúrà ọwọ́ rẹ̀ spread ẹ̀ ni o kọ wá fẹ́ báyìí dáadáa kọ wá nìyà sí sánmà dáadáa awá ní kí ló dìtẹ̀ ní àmọ́ sí bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni torí pé oore tọ́lọ́wọ́ ọba bá jùbọ̀ láti sánmà bọ́ ọba lè ṣàdúrà yìí tán tí ká wá dọwọ́ ìbojú sáré ẹ̀kọ́ ló wà àbí ká mọ̀ kó mójú òkú kó mú ojú kúrò fún ẹnì ẹjá dúó síbi nàbí wa Muhammad sallallahu alaihi wasallam níbi ànábì dúó sí bákan náà adab nínú àwọn ẹ̀kọ́ tá a máa ń ní ibi àdúrà ní pé a máa ń palẹ̀ mọ́ kalẹ̀ fàdùà a máa ní àwọn palẹ̀mọ́ kan kalẹ̀ fún àdúrà kí ni palẹ̀mọ́ yẹn ìpalẹ̀mọ́ ni pé a palẹ̀mọ́ ìjọ tá a fẹ́ ṣàdúrà a wà máa ti àwọn tí olórí ìkẹ́ráwó kàn máa ṣe tiwa ijó àdúrà láwàá tó lò ó iyó ní táwọn àfáà máa ń pè ní àtàwásólò bil a'mali salihah ó ní ká ṣàdúrà káwá fi àwọn tí olóore wa kan tá a ti ṣe síwájú ọlọ́run káwá sọ fọ́lọ́run pé ọlọ́run wọ́n látọ́ mi mo ṣe báyìí kódà ń jọ mo ṣe mo rọ́jú torí tiẹ̀ òun náà mo lè ṣe ọlọ́mọta gbàdúrà tèmi náà ọlọ́mọta àtìbá ìfẹ́ mi náà ọlọ́mọta àtìbá ìfẹ́ mi náà ẹni tí ó bá nínú eléyìí á jẹ́ pé ṣe olóore pọ̀ lọ́wọ́ rẹ̀ ẹni tí ó bá lè di lórú báyìí ajẹ́ni tó ṣe pé àìmọye àwọn ẹni tẹ́bi ń pa náà jẹun látara jẹ ajẹ́ni tó ṣe pé àìmọye ẹni tínú rẹ̀ bàjẹ́ wọ́n déwájú rẹ̀ báyìí iwájú ẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ rín ó sì rẹ́rìn nì títí láíláí ọ̀rọ̀ tí ó ti sunkúnlé lórí tó ti bẹ́ẹ̀ parẹ̀ lé lórí ó déwájú rẹ̀ ó sì tú ọ̀rọ̀ náà débi pé ó sì dẹni tí rẹ́rìn irú àwọn nǹkan báyìí tó tó bẹ lọ́wọ́ báyìí anábọ́wà Muhammad sallallahu alaihi wasallam ó sọ́ta àwọn ẹrù ọlọ́run mẹ́ta kan fún lọ lórí ìrìnàjò lòjò bá bẹ̀rẹ̀ gbùrùgbùrùgbù gbàgbàgbàgbùrùgbù igbó òjò yìí dáàrin kan ọba ní ẹwù ẹja bọ́ sábẹ́ àpáta tí ń bẹ̀m̀bẹ̀ wù ẹja lọ rí farapamọ́ bẹ̀ bá a bá farapamọ́ bẹ̀ bójò yìí bá dá àmọ̀ bá ní àjò wà lọ ọláwọ̀ ẹni yìí ọba farapamọ́ bẹ̀ ọba yà sí ibi kọ̀rọ̀ sáláwọn yà sí nígbà àwọn yà bẹ́ẹ̀ òjò yìí bá tún bẹ̀rẹ̀ jìrìjìrì òjò yìí bá tún pọ̀ sí nígbà tí ó dé àárín kan àpáta kékeré kan wá ń bẹ lórí òkè àpáta bó ti jábọ́ papọ̀ mójú òní gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ nígbà tí ó balẹ̀ bíi ó bá di ojú ọ̀nà bí tán gbà wá bí àpáta bó ti di ìpamọ́ wọn nù àfà òkùnkùn rèé bóò ni wọ́n ti dá pàtàkì èèyàn mẹ́ta òkè ní ìrìnì ti tí wọn wọ́n bẹ̀rẹ̀ wípé kò sáriwo tán lè máa pa nínú bẹ̀ ó wá hẹ̀rì mọ̀ débi pé agbára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò ká pé ẹjẹ́ á ti kú òlójú ọ̀nà ìdààmú wá bá wọn bẹ̀ débi pé òkùnkùn rẹ̀ wọn rí nà ríra wọn gan mọ́ débi tán bẹ́ẹ̀ ríta ọgbọ́n wọn ládàá kálukú ní tọkọ sí kankan tó lè làwá mọ́ bí adé yìí àbíká bẹ̀lọ́n báwa náà bá sì bẹ̀lọ́n oníkálukú owó sí olóore wo òun ló ń ṣe síwájú ọlọ́run kálukú bá bẹ̀rẹ̀ ẹni tó fi dáadáa tó ṣe sí ìyá rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ń bẹ́ nù wọn tí wọ́n lérú ẹ̀ ìwọ́n lè ṣerú tẹ́ni ìrìn ṣe ẹni awí yìí ó mọ àgbẹ̀ ẹbí dáradára ni ẹran ní máa ń dàjẹ́ ẹni yìí alalẹ́ òun ni wá máa ń fáwọn òbí rẹ̀ méjèèjì oúnjẹ òun ni dáná òun ni bá wọn kọ oúnjẹ òun ni gbé lọ wájú wọn yóò gbomi sọwọ́sì wọ́n bá jẹ tán òun ni ó palẹ̀ mọ́ wọ́n ní wó ti síjọ́ kan ń gbò dáná gbóyẹ̀ràn kan sámọ́ lọ́wọ́ ní ọlọ́dún mọ́ tó ṣẹlẹ̀ ó sá pẹ́ kó tó wọlé a nígbà ọkùnrin yóò wọlé tí ó fi lóhun palẹ̀ tí a ṣe tó ń jẹ tán kó tó ṣe tán ìyá ti sùn lọ ah màmá ti sùn ah oorun tán sùn yìí jí wọn wọn ló ti gbóúnjẹ náà dé wá gbé oúnjẹ ó wá gbé oúnjẹ nì ó sì bẹ̀rẹ̀ sẹ́gbẹ́ tó jí ẹrùn wọn tó tó jó òrò bẹ́ẹ̀ ó níyà ń sùn kóhun ó mọ̀ jí wọn kán lè gbádùn ọ̀run wọn at the same time owó onífẹ́ kan tún wá tàbí kọ́lẹ̀jẹ̀ tún wá máa na òun pé òun pé yá kí ní wá ń gbóúnjẹ mi wá òun ò sì tún fẹ́ pé kóhun wá gbóúnjẹ kalẹ̀ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan wá tàbí kó wọ́n ti pé fúnra wọn ni wọ́n mọ̀ sáàbù ara wọn irọ́ òun ó dúó tí wọ́n fi tàbí ni ó bá jò ó bá bẹ̀rẹ̀ sí wọn mẹ́ ó jòkó tó ń jẹ mẹ́ ìyá sùn lọ mẹ́ kò bá sùn ìyá ó jì wákàtí kan ìyóò jí wákàtí méjì ìyóò jí wákàtí mẹ́ta ẹ má jẹ ǹtẹ̀ ìgbà tí yóò padà jí ìgbà wọn tó pèrún àṣùbá nìyá tó tají ìyá tají tán kí ni wọ́n ti ń bẹ̀ ohun ọlọ́sùn ní ààfin lọ́sùn ẹmúrikí mo pẹ́rí lánàá nì kí n tó dé ẹti wá sùn ẹ̀rì wá fẹ́ jí kẹfẹ́ jẹun wọ́n fi dúó sẹ́gbẹ̀ ìgbà ìgbé tẹ bá fẹ́ jẹ́ tẹmẹ́wùlẹ̀ tó máa náà ń pè ní àwọn bá ti wá jí ní ìfẹ́ tà ní láàmú nì torí pé mo rí pórun nì ó ti wọ̀ yí lára dáadáa lọ wá dúó látàlí àná báyìí ó ní bẹ́ẹ̀ ni lọ́ọ̀ wá sùn bẹ́ẹ̀ ni ìyá ti sàdúrà fún ọmọ irú tó ṣe yìí ọlọ́wọ́ ṣe dáadáa fún wọn náà lọ́kùnrin bá nílẹ̀ ọlọ́wọ́ ọba ká ní tí mo ṣe yìí iṣẹ́ olóore nu mo ṣe nítorí ti ọlọ́wọ́ ọba ọlọ́mọ tà sí ọ̀nà fún wa àpáta tágbára wo káàtì sí agbára àdúrà sí sí wọn lápáta yìí sì sí fún rẹ àmọ́ sì di wọn róye ta ni wọn lè bọ́ta kó nu àpáta ẹnì kejì onáà nílẹ̀ ọlọ́ọ̀ ọmọbìnrin yìí mo fẹ́ràn rẹ̀ dáadáa e mo fẹ́ràn rẹ̀ dé mo wá ń fi jìnà lọ jẹ́ ń bọ́ ṣe ránù olóhun ò ní gbà ọlọ́mọjà ṣe rí burúkú burúkú táwọn èèyàn ṣe láyé o ní kán máa wáyàwó ọmọ tí ò ọkọ kán máa wá bí wọ́n ti ṣe ránù pẹ̀lú wọn ọkùnrin náà lè ṣe bẹ́ẹ̀ ó ní gbọ́ ọmọbìnrin yóò lágbájá wọn níbi owó báyìí ọ̀sì sáánù òun mo mi ní 500 dirham kí n lè máa fi ti pọ́bù kátà ara rẹ̀ ó ní bo ọgbà pé tí n fi lọ owó ní ń bẹ mo sì lè fún ọ àmọ́ ìlọ kábọ̀ ah, kò sì jẹ́gbọ́n ṣe kíní ọba ah, ti lè gbà ọba ti gbà ọ nídìí owó nù ìdààmú tọmọbìnrin yìí wá ń bẹnu ẹ̀ ọba ní oyin ẹja wọlé wọn bá wọlé tán ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀yá bísmìláì wá máa ṣe tó ọba ṣe ìjẹ́ kó máa ṣe tí ó ṣe tó wí fún yìí la ilaha lọ́mọbìnrin bá wí gbólóhùn kan pé ah ìtẹ́kìlá bẹ̀rù ọlọ́run ọ gbọ́dọ̀ wọ òka àbí pẹ̀lú àṣẹ bó ti yẹ kó wọ òka tó láṣẹ rẹ̀ lọ́mọ̀fẹ́ mọ̀ wọ̀ yìí torí pé ń jọ òun bá ilé kí lọ púpọ̀ ó ti bọ̀ ká lóòótọ́ ah ọkùnrin níbò ti gbọ́gbónà yìí báyìí ti bẹ̀rù ọlọ́run ọba má wọ òkà láìsí pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ó ní ìwárìrì sí mú ẹ̀mí òun fún ara òun báyìí òun sì dìde ara òun sì rọ̀ padà lẹ́ẹ̀kan náà òun bá dìde pé tọ̀ iye bọ́ ṣe lánàá wọn látẹ̀lé lọ wá gba gbogbo tó ọlọ́run fẹ́ òun ẹlọ́rọ̀ pé iye báyìí ń gbà mo bu ọ mo ṣe sàárà fún ọ kó máa jẹ́ sàárà fún ọ láyé àtijọ́ mi ìdàlù kìlá ìrì ọlọ́run ká ní mo fi ọmọbìnrin yìí lẹ̀ báyìí nítorí tiẹ̀ dákùn sínà fún wa wọn lápàtà yìí bá tún sídìí pẹ̀lú agbára àdúrà àmọ́ bó tún ṣe sídìí náà wọ́n lè jáde àmọ́ tún rí òye ju tàkọ́kọ́ lọ ẹni ẹlẹ́kẹta tó náà bá tó bẹ̀ lọ́n ó ní mo ti gbéṣẹ́ fẹ́ kùkàn ìkan rí ẹrú ìgbà mo gbéṣẹ́ fún agreement dání yóò gbàyẹ báyìí nígbà tí ó parí ó bá mi lówó di báyìí kò di báyìí kò wá padà gbowó rẹ̀ jọ náà ilé ọlọ́run mo wá mówó yìí mo lọ kan ó wá abo màálù màálù tí mo ìmí ìbá gún màlúù yìí màlúù yìí bá bímọ ìyá ọmọ tó bí òun náà tún dàgbà òun náà tún bímọ ọmọ tí yóò náà bí òun náà tún dàgbà òun náà tún bímọ ká tó wí ká tó fọ́ mo ti di ẹni tó ní agbó màlúù tó pọ̀ jàǹtìrẹ rẹ̀ oríire ọlọ́run lẹ́yà ìmọye ọdún lẹ́yà ìmọye oṣù lẹ́yà ìmọye ọjọ́ lẹ́yà ìmọye wákàtí ẹni ó ní owó owó mi jọ títí tí ìpadà gbà ó yá ẹ̀bà ń kówó náà máa kò lọ ó ní wá ní a máa ká lọ sówó rẹ ni ó ní bẹ́ẹ̀ ní ká lọ ó nígbà wá débẹ̀ mo wá náwó sí agbo màálù sí àìmọye àìmọye màálù àìmọye ràkúnmí àìmọye àgbò àìmọye ẹran ní bẹ́ẹ̀ ó yá owó gbòkìní ìwọ lọ ní láti èmi lọ gbà bùkátà rẹ ni ẹrù rẹ ni dúkìá rẹ ni máa gbé nǹkan rẹ lọ ìrọlọ́run ìjọ ọmọ wí báyìí ó lọ́kùnrin tí wọ́n fún un létí pé àà ah, ah, ọ̀gá ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ ni ọ̀sọ̀ pẹ̀ kárẹ́rẹ́ pálẹ̀ ń ṣe ẹmọ́ ṣeré pamọ́ owó mi mo ní ẹ fún mi èwo ní kẹfún àwọn mi ṣe lórí owó tí mo ṣe bí mo ṣiṣẹ́ fún yín ni èwo ní àwọn ìṣẹ́lẹ̀ pé gbà náà gbogbo agbẹ́rẹ́ tí agbẹ́rẹ́ mo fi ṣẹ́ ni àà ah, kò yọ ni ṣiṣẹ́ láyọ̀ sọrí ń jọ́nà owó rẹ̀ tó gbà ọmọ fira màlúù ẹ̀yọ̀ kan màlúù yìí ló di méjì màlúù yìí ló bí kẹta ló bí kẹrin màlúù yìí ni wọ́n ń pín mọ́ ní bímọ ńgbọ̀n bíra wọn bíra wọn ò lọ fi tó pọ̀ tó báyìí so ìwọ lọ́dí o kìí ṣe dúkìá tèmi ó lóun sì àndú ọba ẹ̀fún ọkùnrin náà ìjọna èrè ọlọ́run ká nítorí tiẹ̀ òun láti ṣe ní eléyìí sílẹ̀ fún wa kọjá mọ́ lọ wọ́n lápàtà sì sídi completely àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jáde. ya Abdallah

ẹnìkan wàhálà òdé bẹ́ẹ̀ nìkan kan dúró ti di pé ah wàhálà àgbákò tí ó bá ṣe ọkú sí èmi náà ọ̀ ìdú orú ẹ ọmọ ń sáàkì ni njọ́ tí ìwọ náà tí ìpọ́njú bá wá dé ìwọ náà sì wakọ̀ bẹ̀ lọ́hùn ìṣípayá kọ́lọ̀ ti ṣìpayá fún ọ ọ̀nà wádà gbóò ló ti fẹ́ ṣẹlẹ̀ níbo ló fẹ́ gbé gbà abẹ́lúwà rẹ̀ mọ́lẹ̀ ìwọ̀ kọ́rọ̀ ní ìwà ilẹ̀ ìwọ̀ fọ́lẹ̀ àwọn ẹ̀kọ́ àdúrà yìí ọlọ́mọṣà àdúrà gbígbé ìṣàyẹ̀ kálukú wa

وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك